torí ọ̀rẹ́ rẹ tó mú wá yìí ègún ní bàjá o. bàbá jẹ́wọ́ ló yẹ kó ṣerú tó ṣe fún mi yìí. Well, ladies and gentlemen. ta ni òdòdó tó wá rí nídìílé wa. ọmọ rẹ ni. Oh, to be my bride I can't be a king in this community without that girl. òkìkí àtàdùn ọlá tó mọ́rọ̀ wọn wá ọ̀rọ̀ wọn lágbára. omi tórótóró lomi alẹ́ dé omi tòkítòkí omi alẹ̀ odò. Your outfit is very very beautiful. Mi ò wẹ́ pé máa ń múra bí eléyìí ṣá. Ibo lẹ ti rí lẹ̀kẹ̀, silver chain lélẹ̀ náà, wristwatch dẹ̀ lélẹ̀ fún ẹ̀wò náà. Ah, ah. Kampala làwọn pípọ̀ ìwọ o. Casual trendy wears làwọn eléyìí wọ̀ náà. It's so nice to meet you. Ah! Kí ló ṣàdùn ọ̀la? Kí ló ṣàdùn ọ̀la? Kí ló ṣàdùn ọ̀la? Gbogbo ẹ̀dùn. Kí ló ṣàdùn ọ̀la? yeye yeye. bó ti wà látẹ̀tẹ̀ ká ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ayé àìnípẹ̀kun. àníbó ti wà látẹ̀tẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ni ó sì máa rí. ayé àìní pẹ̀kun. ẹ sọ fún kọ́lékọ́lé kó kọ́lé tí ẹ sórí àpáta. mo lọ sọ fún kọ́lékọ́lé kó kọ́lé tí ẹ sórí àpáta. torí pé lẹ́tà kọ́ sórí yanrí ìrì ní owó. torí pé lẹ́tà kọ́ sórí yanrí ìrì ní owó síbi tá kì í gbé ṣe ò sí ìgbéyàwó gbọ̀ngbọ̀n ẹ ti sí. hello hello hello hello hello hello hold on mami jọ mú lọ síwájú kí n tún wẹ̀ páàpì. that's no more. get back please get back please get back please. ó pọ̀. mami please. Please, Dúró, please, sir. This is not the dancing time, please. Jọ kí ló kó sí. Ìjọba pínpín wọn kan kó sí. Nípa ẹ̀lẹ́wọ̀n, ìjọba láti gbà ní ìṣìṣẹ́. Lọ́n bẹ́ẹ̀ bí ẹlẹ́rìí pẹ́sítọ̀. Ṣọ̀gbọ́n bí mi ṣe máa ń dress. ní kó tó di pé Oh, fẹ́ mi. O, ìṣe bẹ́ẹ̀ mi ṣe ń dírẹ́sì kí wọ́n tó fẹ́ mi you are a married woman now. Ẹ bá ṣẹlẹ̀ nìwọ wọ́n ò ṣe má rí gbà a lè dà sọ́hun kó já máa ló ń tà ń lọ. lẹ́tọ̀ make a comparison lórí afẹ́ àṣemí àti ẹ̀. oh sorry pẹ̀lú ẹ̀jì jọ wà ní ìlú lára rẹ̀ mistake mo fi dọ́dọ̀ ẹ̀ ṣòwò. ẹ dúró náà ara ń tà ń sọ̀rọ̀ mo dògò wọn náà dògò. kí ló dé sí ìrìn dúró lójú gbàgbé ọba wẹ́dà. ok nígbà tó dress báyìí gẹ́gẹ́ bí ìdálé ilé ǹjẹ́ o mọ̀ pé táwọn boys tó wà ń gbòòrò ń sìn tí wọ́n bá rí ẹ kí ló ti fẹ́ kọ́ máa fi báwo lè fẹ́ kọ́ máa ronú. wọn bí tó bá fọ́nrán ti fọ́ kan. o ṣe. wọ́n lè fún ẹ̀kọ́ ló sọ fún mi. kí ló ṣẹlẹ̀ àwọn ọmọ mi. mami gbàgbé excuse me gbàgbé. tó bá pé pẹ̀lú bó ṣe dírẹ̀sì wọ́n lè rò pa. kí ló dé àyíṣẹ́ gbogbo tó mú ẹni tì fún that shit that shit iṣẹ́ gbogbo ẹ jẹ mí bákan bákan ọ ṣó rí mi dáadáa ni ṣó rí mi ara mi ibi tá à ń lọ yìí tó mọ̀ pé àwọn ẹbí tèmi máa wà bẹ́ẹ̀ tiẹ̀ náà máa wà bẹ́ẹ̀. ṣé tí wọ́n bá rí ẹ tó dress báyìí wọn ò ní bá mi wípé iṣẹ́ ẹnu mi ò ká ẹni. wo èmi ṣe máa dé òní táwọn ẹbí ẹ bá mi. ìyá jẹ mí mọ kẹrin. fọdàtì fọdàtì fọdàtì ṣe dàtì. ní náà àìwọ kẹ ọdà please mo fi Ọlọ́run bá mi mọ bẹ́ẹ̀ hmm. mo ti calm down wọlé kó wọ irú àti ṣé kí n wọlé báyìí. ó ti yá wèrè ṣé ṣé mo tún lè kó exercise kan ṣe bí mo láwọn boys lè rùn ẹ gbogbo tó ṣe ṣe ọmọ. yes dad. jọ̀bẹ́ mi kó agbada wa nílé bẹ́ẹ̀. ok ok. ọmọ bá ń kúrò àti bùbá lẹ́sìn mi lórí bẹ́ẹ̀. that blue. yes. lọ wá kó blue kó green. green. yes. ẹ ṣe green. so bá ti ṣe ló máa ṣe. bẹ́ẹ̀ ni àjọ máa ṣe ni. so we have fifty fifty equal equal right. àpà kí ló ń ṣayé ẹ ó yọ gomo a lè ráyè ra ọ̀dọ̀ ọ̀dọ̀ bẹ́ẹ̀ mo lògo ìwọ náà lògo. mo pàgọ́ bó ṣẹlẹ̀ mi ò lè dá dúró kí nìyẹn dààmú ṣé oníwèé wà lórí yẹn ni. Ajíjọlá. Ajíjọlá, èmi ti lọ o. báwo ni. fine ma. káàrọ̀. good morning. kìnní sáyé bá mi lọ gbé laptop àgbẹ̀ wa. tètè tètè. ṣe kí a ò kí school bus ẹ̀ tó hi mama how you doing? Fine. How was your night? It was great. Oh, darling. You're looking beautiful. I love your hair. Thank you. Mm, that's good. Let me taste for me. Hmm. Smile. Can I help you? I should look okay. Akin Ansa, olóhùn òun mẹ́ni tó kú, ṣó fẹ́ sọ mí dòde ni? Mọ́dọ̀ máa jíjọ lọ́ṣọ́lájì fẹ́ sọ ni. Eh? Rárá o, mọ́mì, wọn ò sọ yín dòde. Ah, kò sí wàhálà, mo ti gbọ́ titi ẹ o, mo ti gbọ́ bó ṣe ń bí èmi sọ̀rọ̀ ṣáà máa bá ń bá òun náà sọ̀rọ̀. alájàbáǹgbòṣe ẹ trust me lọ́tẹ̀ yìí now I am in the best position to tell you the truth. ẹ wo kò burú ẹ pè mí padà torí pé ṣì ní kan tí mo fẹ́ bí mo bá yín sọ ṣe ti gbọ́. kí hello Said ibo ló wà ó ti dé ó ti ẹ̀ dá ṣé pé the last time tí mo pè ẹ́ o ní pé wà ní Àbújá láti Àbújá o tún dé báyẹn sà ìwọ ló jẹ́ kí lọ fọ́wọ́n mechanic eh, tí mi mọ̀ ní mọ́tò mi náà òun ní mọ́tò tó ti dákú mọ́ mi lọ́wọ́ yìí ẹ máa bọ̀ máa bọ̀ mo wà ní second street ilé mi ẹ second street tó wà níbi ilé mi yẹn ẹ ibẹ̀ ni mo wà mo ń dúró dè ẹ́ o because mo ti late bí mo ṣe wà báyìí.

bẹ́ẹ̀ ni Sayid. sì máa rí ayé àìní pẹ̀kun. Saheed madam Saheed látàárọ̀ tí mo ti pè ẹ́. Ah, ó yà mí ẹrú pé mò ń sáré bọ̀. ó yẹ náà ni dúró tètè. ṣé ẹ ẹ start ọmọ lẹ́yìn ìgbà tí mo tẹ́lẹ̀. no mi start ẹ. wọ́n yìí máa ṣe kí ni. Ah! kí ló ṣe náà. ẹ́ńjìnà ìtàn fi sínú ẹ̀ ti dúdú. ó ti dúdú nìkan tí mo ṣe service. èmi náà rèé mi náà ti múra yín lẹ̀ mo ti múra yín dání. èwo lélẹ̀. Ah, ah. fanfaro gsx fifty ni fanfaro gsx fifty. Hmm. Hmm. Saheed ṣé kò ṣe pé torí wọn ti káṣọ sí ẹ lọ́rùn torí mò ń rí tó ń wọ ṣẹ́ẹ̀tì kí ló pe fanfaro Hmm, òun polówó fún wọn nìyẹn o. bọ́ọ̀lì tí mo máa ń lò lélẹ̀ madam tó gun ẹni bá dání lójú báyìí àfi gbàrí ni mo bá wọn tó pọ̀. Hmm. so nǹkan tó ń ṣe àyàtọ̀ pé ọ́ìlì ó máa jẹ́ kí mọ́tò yìí start oh. and ṣé wọ́n pé ìwọ gan-an ọwọ́ ẹ gan ti sú mi eh? ẹ tó bá ṣe torí tiẹ̀ ṣé mo máa lọ gbé fún ọ̀hún mẹkáníìkì yẹn kó fọ́ ọkàn a máa máa pè é ní Port Harcourt ọ̀la kó bàa lè dáná ni. Madam? Eh? We are start here. Okay. Ah. ah ah. Ó <laughs> sọ fún yín now. Said. Ah ah. Ó wí bẹ́ẹ̀, ó rí bẹ́ẹ̀. Ó ṣe, ó ṣe gan. ya mama so. later. No no no problem ma. Ó ṣe gan. All right ma. Mo la sọ fún kare kare kokare tí a sórí àpáta. Torí pé later ka sórí yori ni owo. Ìrìpèlè ta kọ́ sórí yọrí ìrì ni ó wò. Kò síbi tá kì ń gbé káàdì alẹ́. Kò síbi tí ṣe ò sí. Ọ̀rọ̀ ìgbéyàwó gbọ̀ngbọ̀n etí ò kò sí. not your issues, put your back on the ground. It's an accident if you fall down. It is your choice if you want to stay down. You're welcome. You're welcome to section for next week. Good morning. Good morning. Hey, who's that guy? Our new clients. he looks good. Mm. Mm-hmm. I didn't notice. Mm. um, Pastor Akirin Wanle, he called to cancel his appointment for next week. Ọ̀nà I prefer that wá ní wíìkì. Why? Wọ́n sọ fún me. I don't know. Oh, but o ti time for one. Oh yes, mo we'll fix a day for. Okay, that's fine. Mm, that's, and then um, Chief, hundred díẹ̀ lọ fi sàwọn àtìyàwó wọn. Ah! Papi àti màmí. I tell you. Oh my God, <laughs> Idira just couple her trouble. Face your music. Ẹnu ẹ ló wá yẹn. Dáradára. Sá. Ma. Ya. Ma. Ẹ sọ̀rọ̀ ni. Ẹ sọ fún gómìnà sọ̀rọ̀. Ṣé mi máa kọ́ sọ̀rọ̀ ni? ó wrong now hmm. balẹ̀lẹ̀ ni mí kó sọ̀rọ̀. good decision ni ẹ take láti wá counselor but ká tó tẹ̀síwájú a koko gbọ́dọ̀ bọ́ ti tọ̀tún àti tòsì. god bless you tó bá jẹ́ kẹ́ gbọ́ tọ̀tún àti tòsì ni bó ṣe jókòó yẹn ọwọ́ otun ẹ̀ otun ọ̀tún lélẹ̀ ọ̀tún ló lọ straight òsì lèmi wáyé from your angle let her talk tí o bá sọ̀rọ̀ mi ni sọ ẹni tètè máa fi kúrò mi tàbí mo lè dísà kí n má sọ̀rọ̀ tí máa fi kú. kó dáa bẹ́ẹ̀ kó dáa kẹ̀. sisi mi má bínú jàre èmi ò mọ nǹkan tí ìṣòro ẹ̀ jẹ́ o mo kàn lọ tọ́ ọmọ ni o mo lọ sí London mo lọ tọ́ ọmọ mi mo dẹ̀ dé àfi bó ṣe ní ẹ kíní kan kíní kan mi ò ṣe ṣé wo ló máa sọ mo ṣe fẹ́ carry out duties. yes èmi ni màá sọ. So I am your husband o lọ tọmọ ṣé torí pé o lọ tọmọ yẹn di just kin n di nuisance lé. Ni UK o. ẹ eh, no o jẹ̀bi tó jẹ́ UK. okay. o lọ tọmọ yẹn memory ẹ memory ẹ ti ṣe kí ni o o ti skip jap ó gbàgbé ni kò lọ tọmọ ó ti ó ṣẹ̀ṣẹ̀ dé láti ibi tó ti lọ tọmọ ni nílùú òyìnbó náà ni ó mm. tún lóun fẹ́ gbéra àwọn tó fẹ́ lọ tọmọ mi wọ́n fi ọmọ to ṣe ẹ́ sísí mi ẹ má bínú ọmọ ẹ̀gbọ́n ni mo lọ tọ́ o ọmọ àbúrò ni mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ tọ́ again lamẹ́ríkà tó fẹ́ para ẹ̀ yìí. I disagree with you tíyàwó bá tíyàwó bá dé stage kan òun náà ló máa máa bẹ̀rẹ̀ sí tọ́ ọkọ ẹ̀ bó ló tó mú gbogbo duty àwọn ọmọ tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ tó ó dà kó gba kó nínà mo dẹ̀ ni mo ma èmi náà máa wá wọ̀rọ̀ kan máa fi ṣàdá máa replace ẹ kéèyàn kan kó máa ṣe àyẹ̀ róòlù tiẹ̀ tó fẹ́ filẹ̀ èmi náà dẹ̀ wá àyàn kan síbẹ̀ kó máa play ẹ̀ that's all ìyẹn ló bá mi fa wèrè yìí o. ìwọ kọ́ ló máa wá èèyàn tó máa carry out duty tèmi ní life eh. you know how many years ago I been married to you. kí n kú sí di gas ibi tí mo ti ń gbóúnjẹ tí mo ti ń ṣoúnjẹ àbí. oṣù mélòó ló fi dáná tó fẹ́ parẹ́ um, um, o ti ma ba ẹ múlẹ̀ ara ẹ akọsẹ a ni god bless god bless me. a ti wá rí ojú ọgbẹ́ báyìí kákọ̀ wá bu àpò òsì lóko so that ojú ìbò á lè jìnnà. ẹ̀tẹ́ ojú ìbò bá máa jìnnà òun kọ́ ló máa pàṣẹ fẹ́mi i will control you and your husband. mi ló kì í ṣe husband. thank you. and you know i'm a good mother to my children. i'm a bad father to my children. and ọmọ tó ń complain nítorí ẹ̀ yìí ṣé ń gbọ́ mi mà ah. èmi ni mo bí àwọn ọmọ yìí fún kì í ṣe pé bóyá ọmọ ẹlòmíì ni mo lọ tọ́ òun ni bàbá àwọn ọmọ yìí. ẹ̀ṣẹ́ torí pé o bímọ fún mi sí i káwọn ọmọ gba gbogbo road to ẹ̀kọ́ plane life mi. no you're wrong àbí bẹ́ẹ̀ kọ́. Àyìndé Àyìndé ọkọ mi. I'm listening to you. Àyìndé. Àjọkẹ́ àti. Ìfẹ́ ni pé iṣẹ́ àkànmọ́ àwọn pẹ̀lú ẹ̀. Àjọkẹ́ you should know and you know I love you. I love you too. But you don't understand me. Tó bá understand me, o kàn ní fi mí lẹ̀ kó máa lọ gbogbo róòtù ẹ̀ kó plane láti kó máa lọ kó fáwọn ọmọ. Ọdún mélòó fẹ́ fi tọ́ fẹ́ tọ́ ọmọ kú ni. Then you know I love you. I love you too. God bless you. Can you please kiss me, please? No, let me peck you, please. Let me just peck you. Bọ̀dọ̀ máa wọ́n máa ń fa kí mo bá máa jẹ kí n bímọ. Kí ni ká ṣe náà please? For a balẹ̀ um, jẹ́ ká gba yàrá jẹ́ ká wá yàrá kan gbà please because ara ìlú gan ń ṣe báyìí. ọ̀tún ní ẹ o lè bèrè lọ́wọ́ irú obìnrin bóyá ọmọ àmọ́ ibi tí ó tẹ̀ wá lára. jọ́sùn mọ̀ ibi tí ó tẹ̀ wá lára. tá a lè gbà. tó o la hòtẹ́ẹ̀lì gbọ́dọ̀ wà ní ra infinity. hòtẹ́ẹ̀lì ni ẹ̀mí pẹ̀lú ọkọ bá ṣe máa ń ṣe nìyẹn. bébì mm. ọmọ tó ṣẹlẹ̀ ọ̀ jẹ́ mi ní fẹ́ ká délé mo ṣe ọ̀n yẹn mo máa fẹ́ lọ fọ ẹlẹ́nu kí n lè rún dáadáa torí pé kò fẹ́ kébi pa mí ó fún mi lómi mu. I'm sorry, I can't get him to see you guys today. So, we are manning out to reschedule him. What? But èmi ni appointment wa náà. Akin. Mm-hmm. But mo send mail sí yín náà, Papa Bizzle office one week for training. So, ó should ṣe ká má lè rí Mr. King, hey, acknowledged me you now. You acknowledge the mail. <laughs> Yes, I did. Yes. Mo acknowledge mail. Èmi eh, eh, náà kàn ní ká fi ṣe no harm in trying. Wọ́n rò pé bóyá tá a bá débi ẹ̀ change of plans. Mr. Lim, can you do something please? Honestly, mo mi ò mọ̀ nǹkan tí mo lè ṣe But let's see what happens in two or three days time so maybe by then màá ti bá wọn sọ̀rọ̀ so wọ́n máa sí ilẹ̀. Hmm, ok ẹ lè ṣe o appointment fún wa ní two three days. exactly. Okay, it's fine it's okay. ẹ ṣe ọ̀pẹ wọn ok. yes. ẹ ṣe gbọ́ àyọ̀dà mi ṣé kò ń ṣe pé ẹ̀ ń bínú torí mo ṣe ń wojú Mr. Matthew yìí wá no no no no no no Matthew lè bínú it's fine die e dey okay thank you thank you very much Mr. Aliyu god bless you. Oh, Mr. King. Yes. Then we'll come and publish. Yes, yes. So if you know you are not angry, let me get you copies. Oh, uh, publication you too. Yeah. Uh, all right. Thank you. All right. Just a minute. All right. All right. Thank you. But, Akin, nígbà tó mọ̀ pọ́n ti cancel appointment wa, why do you check our wá sábùjá? So I could waste owó flight wa So I took para lọ sí kòsó, a tún wá padà wá sábùjá. Who says we're leaving? I don't understand. Are you joking? No, I am not joking. wọ́n of máa schedule appointment mi fún wa ní two three days adé crash sí hotel kan lábújá ń bí. pẹ̀lú owó wo. owó mi all expense paid after all èmi ò ní nǹkan gidi tí n fẹ́ mú so we stay here. Oh. just for the two of you. It's signed already. Ah, it's the autographer. Exactly. That's his yours. This is mine. Thank you very much. I'll get you something for this. No, no, no, no, no, no. You don't need to worry yourself. It's just to compliment you. For... I will still get you something for this. Thank you very much. Thank you. Hello, babe. báwo ni. mo wà ókè. ìwọ ń kọ́ ọmọ mi náà ń ṣé ó like gift tí mo rà fún. Ah, ìdẹ̀ra obviously your goddaughter loves it. báwo wà ní hospital tó lọ ṣé kò sí. kò sí nǹkan kan o kò lọ fún normal check up náà ni. oh ìyẹn náà dáa. <sighs> báwo ni ọmọ mi ń kọ́ ṣé wà ń bẹ̀ ó wà ṣùgbọ́n náà ló ń fi tọ́ ètò rà fún ṣeré yìí. ẹ ẹ ó yá gbé fóònù fún jẹ́ kí n bá sọ̀rọ̀. Ah, o ní nọ́mbẹ̀. kò pè. jọ ṣé kan tí mo pè ẹ́ fún nìyẹn. Ah, ah. ṣé kò tó torí ni ṣé. wo ó tó gbọ́ o hello hello hello ìdára bọ́ sọ fún mi kí ló ṣẹlẹ̀ gangan ìwọ ni kí wèrè dami náà ìwọ ni káàbọ̀ kú rè kú lé wọ́n tún un gangan ó ti bẹ̀rẹ̀ àbí kí kú àtàrọ̀ ok sọ fún mi oúnjẹ mi dà àbẹ̀wò bí mo ṣe ń wọlé mọ̀ ẹ̀ ó yẹ kó gbóúnjẹ mi pàdé mi ni. sarah mo mọ wọlé ẹ lọ sùn time ti lọ. okay. níyàn tí mo ṣe pé ń sìn. ẹ òótọ́ ni àmọ́. what. mi ò mọ kó máa tètè wọlé mi ò mi kò tí jẹ́ kí n ti. sọ fún mi mi ò Yorùbá as in come again ìwọ ni máa sọ̀rọ̀ àti máa wọ́n mi fún mi so mi nílé tèmi sìn ó láti sọ mi máa máa rìnrìn àjò ayé mi dá mi lóhùn so kí ló wá ṣẹlẹ̀. ṣùgbọ́n àná wà ṣá mi bẹ̀ sọ̀rọ̀ ó mú kà kó wájú mi dáńdò. ókè ṣe fẹ́ gbọ́ mo ti ń bẹ ṣeré ju àti wọ́n nu ara wa àbí ti ṣe wú ẹ̀ sí ìwọ wọn lé lọ́rọ́ kó lọ sóúnjẹ fún mi òun èrè ó dàbí wọ́n ṣàpọ̀ ní ìbọn tó wọ́n ti rí gan ó dàbí wọ́n ṣọ̀pọ̀ lójú gbà ẹ̀ ni mo lè dọ̀bálẹ̀ lórí ìwọ yìí. Ah, ẹ gbà mí o ṣeré o dọ̀bálẹ̀ mi ti waste olóṣì ojú kò sí mi tẹ fún un. hello baby ẹ bóyá àgbà tí mo wà lórí kọ́ pẹ̀lú dẹ́ra ni má bínú. Um, but mo okay no problem uh, um, báwo wà ní ṣó ti jẹun hello hello. mọ bí inú mi ṣe ń dùn pé ó wálé like i am so happy bó báwo ló ṣe ṣe ó sọ fún mi pé three days lè máa lò náà. yeah i did ṣùgbọ́n bí mo ṣe wà mẹ́rin ara mi ò kàn balẹ̀ ni mo rò pé ah yẹ kí n wà pẹ̀lú ìyàwó mi but eléyìí tó ti sọ ń sìn bóyá kí n kẹ́rù mi kí n padà. no no let me just go. oh no i'm happy no i'm happy here. Eh, truthfully are you happy that i'm here. of course you know i am. wo ọjọ́ kan to kọ lò i miss you. Eh. i miss you too. <laughs> mo rò pé oh come on don't do this hmm. don't do this oh. don't i'm warning you oh okay i am warning okay, you okay okay okay. ló ṣàgbà ń bàbà ìfẹ́ ló ṣàgbà ń bàbà. Good day, sir. Good day, sir. Thank you very much. I'm sorry for keeping you waiting. <laughs> Actually, it's the other way around, sir. Thank you for seeing us despite the short notice. May hi, sir. Before you proceed, Mr. Akin. Yes, sir four other companies are also on this bid. So you need to convince me beyond every reasonable doubt why we should give you the bid above the other four. You will lose. Thank you, sir. Uh, sir, Miss Ida here knows our pedigree at Da Silva and Prodigy Nigeria Limited.

kò síbi tákì ìwé kẹ́dì alẹ́ kò síbi tí ṣe sí ọ̀rọ̀ ìgbéyàwó gbọ́gbọ́ etí o kò sí. Peace out to this grandma. Eh? káàsán ṣàlàfíà mi. hey my baby Darasimi how are you. I'm fine. you are fine. ọ̀gá ẹ̀ kọ́. ó wà nílé àwòyá pẹ̀ fún mi how are you. I'm fine. great baby great I can see you are fine. Yeah. Eh? I can see you are fine. Ah! oh <laughs> God olúwa ṣeun ah jeez. ẹ má jẹ́ ah. kówó ẹ má jẹ́ kówó ilé tẹ́ ti fòwúrọ̀ kọ́ ah. ẹ má jẹ́ kó tú ẹ̀ka mojíjọlá jésù ẹ má jẹ́ kó tú bóòlù ẹ wá sọ fún mi pé ẹ ń bọ̀. Uh-uh. ṣé mo tún yìnbọn àti gba visa kí tó rọmọ bíbí inú mi. mi ì sọ bẹ́ẹ̀. Ah. akínkọ́. ó wà ó lọ sí Abuja fún presentation. ah okay that's good that's very good. Eh, ọlọ́run á máa ṣínà fún ọlọ́run á máa pèsè fún nǹkan tó máa fi jẹ́ ọkọ rere lórí ẹ ọlọ́run ò ní jẹ́ kó wọn. come come come and have your seat. ó jókòó ni. Eh, ẹ o mọ́mi. yes my dear. ọwọ́ akin ti sùn mí nǹkan tó ń ṣẹlẹ̀ ò yé mi mọ́ ah, because mi ti ẹ mi ìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. hold it hold it. láago mélòó. no tell me Jíjọlá ní aago mélòó. I don't want to hear any of it. ṣó ti gbọ́. I don't want to hear any of it. Ah uh ah it's too early láti máa complain o it's too early eh? ṣé o wá fẹ́ fi lé ọkọ ẹ̀ sílẹ̀ ni. Ah, irọ́ kò lè ṣẹlẹ̀ you cannot leave your husband's house ègún kéègún kankan kò ní ṣe lórí ẹ kò ní ṣe nínú ayé ẹ ó ṣàmì àmì àmì mo ti bọ́ yín ah, kí ni nǹkan tẹ máa jẹ wo máa máa nǹkan later i'm not hungry yet mo bá ẹ pé àwọn dry fish àti irú tó ní kí n bá ẹ last week mo ti rà mo bá ẹ pé wọ́n wà nínú mọ́tò ọlọ́run á máa pèsè fún akin bó ṣe máa jẹ́ ọkọ rere fún ẹ tí kò fi ní pé lẹ́mìí tí gbogbo nǹkan tẹ́ ń fẹ́ máa máa tó yín lọ́wọ́ ọlọ́run máa ṣe fún un àmì ẹ jẹ́ kí n sọ fún sarah kó bá yín gbé kọ́ i need water water okay okay i'm coming ma. babe o fọ ni mo wà lẹ́sẹ̀ ah sọ mo sọ pé babe ń lé mi kí ló kàn ìyàwó mi pẹ̀lú pé mo sọ pé babe kò kàn mẹ́rin èmi mo life mi. kí lẹ́lẹ̀ kí ló ṣe kókó ọmọ sí ọ. babe ọmọ kankan my dear máa pẹ̀ padà ń sìn ọ̀rọ̀ ìdàlẹ̀ yẹ mo ń gbọ́ tiẹ̀ oní kí lélẹ̀ kí ló jọ kí ló ń sọ fún mi kí ló jọ lójú ẹ̀ wọ́n mọ lọ trash ẹ̀ dànù náà kí ló tó wá mú lé mi lọ́wọ́ tó tẹ́wọ́ pẹpẹ kí ló ṣẹlẹ̀ lọ trash ẹ̀. Eh. Bọ́lájí ah. tí wọ́n bá tiẹ̀ ń pè yàn ní àbí fún radarada ó yẹ kó lè try kó pa fún ẹ mọ́ náà ẹ ojú síbẹ̀ ó dé pé lómi ní bébí lójú mi. kí ni mo gbọ́ tó sọ ń sìn èmi la bí fúnra dáradára dání lọ ògùn olórí burúkú. ọgbẹ́ni ọgbẹ́ni mo pa ọgbẹ́ni ọgbẹ́ni mo pa yẹ yẹ yẹ yẹ èmi la bí fúnra dáradára èmi la bí fúnra dáradára kò ní kékeré. Is it a crime to care? Is it a crime to love? Is it a crime to care? ṣẹ̀ṣẹ̀ ní kí nífẹ̀ẹ́. Is it a crime to love? Is it a crime to care? I give all to love. I give everything to love. Kí all dé tí fẹ́ ọ̀pẹ mi? Ìdẹ̀ra. Miss Sholape. Um, good morning, ma. Good morning. Good morning, ma. Good morning, ma. Ibo ni ìwọ wà nígbà tí mo wọlé? Um, mo ń feel dizzy láàárọ̀ yìí, so mo wá ní kí kilo bọ́ta kí n lọ wá Sorry. Um, Joe ìdẹ̀ra ń kọ́ mo ti wò lọ́fíìsì ẹ̀ kò sí níbẹ̀. no wọn ì tí ì dé láàárọ̀ kò ì tí ì dé. yes ma. Oh, that's unusual ha. Huh? Um, okay um, ìwọ attend sí àwọn clients wa. okay ma. so kò jẹ́ kí n mọ̀ wọ́n tí ọmọ avi mi lè. all right. Mr. Kolade, your turn, sir. Okay. Follow me. You're creating obstacle without even getting started at all, Mr. Kolade. Ẹ̀yin náà ní láti kọ́kọ́ ṣiṣẹ́ lórí ara yín. Ṣé lórí ara? Kò ṣẹjọ́ mi. Ó gbogbo àwọn ọmọbìnrin tí mo máa ń pàdé, owó mi náà lọ fún ṣèmi suspicion ẹ má ti ọkàn yín pa ẹ ṣí ọkàn yín kí afẹ́fẹ́ ìfẹ́ lè bá fẹ́ wọlé ẹ̀yin gangan lẹ ń ti ọkàn yín pa fún ìfẹ́ tòótọ́. ò ń ṣẹjọ́ mi bọ́ṣẹ́ tí mò ń ṣe ni ò fún mi láyè láti rí ìyàwó gidi ní nàìjíríà èmi amẹ́ríkà ọlá london nǹkan tó fà á nìyẹn. ọkọ mi ló ń pè can i pick. please, Thank you. Hello, baby. Oh, you're back home. That's nice. Um, matter tó matter ẹ, soon. If not, my round off very soon. Yes. Okay. Thank you. Thank you. So, is there any other thing you would like to talk about? I no, for now, I'm okay. Uh, but see anything back home. máa pè é. no problem thank you so much. okay mama rí ní ẹsẹ̀ yìí. yes ma. ìfẹ́ ló ṣàgbà ń bá bá ìfẹ́ ló ṣàgbà ń bá bá. welcome baby. ẹ jẹ́ kábọ̀. Um, báwo ni um, báwo trip ẹ. Eh? and um, the contract bidding báwo ló ṣe lọ. Um, it was beautiful thank you orí ẹ̀ náà mo ṣe wá. oh <laughs> that's good oya gist me now. no no not now i'm kind of busy right now. okay ṣó ti jẹun um, sarah. oh no sarah ti wá oúnjẹ fún mi láti inú freezer so i'm fine. okay um, uncle wá ti tẹ̀jọ lọ báwo ni. and i'm um, busy. gbóúnjẹ síwájú tábìlì mi torí pé kò fẹ́ kébi pa mí ó fún mi lómi mu nígbà tó ń gbẹ ń gbẹ ọkàn mi ó dá aṣọ bò mí ó dá aṣọ bò mí ó daṣọ bò mí nígbà tó tutù mú mi ó daṣọ bò mí ó daṣọ bò mí ó daṣọ bò mí nígbà tó tutù mú mi. àní mo fẹ́ gist ẹ come on now so you can tell me your view okay. so bá ṣe dé conference hall wọn níbẹ̀ babe babe babe babe hmm. come on now jẹ́ kí n sùn mo ti gbọ́. má ti sùn má ti sùn jẹ́ kí n sọ díẹ̀ díẹ̀ díẹ̀ kó kọ gbọ́ sórí àwọn yẹn àwọn tá a jọ ń bèèdì fún iṣẹ́ yẹn. bàbá yẹn wá wọlé ó náà ti tà yẹ tó bá rí èyí tó ṣe windshield ló ṣe ó wà ní ó ń British accent ìrìn ayin kíní kan mo ní ilé hmm, mi ilé ni ẹ lè gbaṣẹ́ mi babe babe don't sleep like that. I told you. Okay. I love you, baby. Oh, ó ti sùn, come on now. Ó fẹ́ kí n sọ̀rọ̀ fún àbí. Ọ̀nà tó là ni mò mi ò jẹ́ sọ pé tìyẹ bá wo ó ti fi tán mi lẹ́nu wò. ṣọlá pé kí ló dé tó fi linda sí reception tó wá jókòó níbí báyìí. no madam ló ní pé káà méjèèjì ká máa alternate pé tèmi bá ti dúró síbẹ̀ òun náà máa wá sí. kí máa alternate bíi ti báwo ìwọ mo ṣe lè attend sáwọn clients wa ju òun lọ òun sì mo máa tẹ̀gọ́ ni anyway má worry tó bá ti dé máa bá sọ̀rọ̀ ìwọ máa lọ sí front desk padà bí a kí Linda máa lọ sí. ìwọ má wọrí. Oh, babe báwo ni. Oh, wà ok ah, ah. wọn o ò ní wá sọ́fíìsì o ò dẹ̀ pè mí láti inform mi. Ah, má bínú wọ àná yẹn in fact fóònù mi jábọ́ ni wàá wá túká so mi ò lè easily pè àná ẹ̀nà nǹkan tó ṣẹlẹ̀ ni. Ah, kí ló ṣẹlẹ̀? ah orí mi hmm, ó ti wá mọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi lánàá I know it was really bad mo kàn ń ṣaṣọ ní laundry ni o ṣe ni mo wá ṣe bí ẹni tí ò tiẹ̀ mọnú ilé mi mú bí tí mo ti ń gbàṣọ lọ́wọ́ ṣe ni mo kàn gbọ́ gbé orí mi ló dùn yẹn gba ó ti dùn kíákíákíákíá hospital tí mo wá lọ kí n tó sọ pé màá kúrò ń bẹ gbogbo ẹ̀ nǹkan tí ò jẹ́ kí n lè pè ní ẹ my phone everything you know. ìdẹ̀ra hmm? tó bá ti wà less busy pè mí lọ́fíìsì mi. Hmm, hmm. Ìdẹ̀ra every scar has a story. One. One. three, four. Four different stories. But ti can náà ló máa sọ. Mo kàn Come on. By our profession, you should know a problem shared is half solved. You know you can talk to me. I am your friend. Your confident. before being your boss. But this is a physical scar. Is Bolaji eating you? Idera, ṣé Bolaji máa ń ṣe It beats me up at any given opportunity. He harasses me. He abuses me. He tortures me. I don't think I can cope again. bíi ti ẹ lè kó mọ́ ni àti bíi ọdún márùn-ún ló ti bẹ̀rẹ̀ sìn tí mo bá máa kà mo máa ti lóṣù tó oyún márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀. want to come into the office. because o mọ̀ pé èmi báyìí nìkan ni mo ti rí ayọ̀. By the time I leave here, I am back to my parents. Idora, Bika. Idora. I understand you. I understand you. Be calm. Be calm. Be calm. What? Oh, we are on signs in Latipereni. Chima ever eats me. Ex-boyfriend mi ló test me. Kò tiẹ̀ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Kò tó di pé ó bẹ̀rẹ̀ sí ní nà mí. Àmọ́ kí ni mo ṣe? Mo fún ní excuse. Mo ní kó owó ìfẹ́ ni nígbà tó yẹ kí n ti it's fine. It's okay. Ojú tó bá máa bá ní dalẹ̀ kò ní ti àárọ̀ ṣe pin. The signs are always there from the Genesis. But we choose to ignore <laughs> them. Ignore! Ignore! nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí. Tara is fine. On a final note, I would like to conclude with this analytical philosophy of our fathers tó ní pé torí ẹyẹ ò lè wẹ̀ lódò kò túmọ̀ sí wípé ẹyẹ ò mọ̀ṣe torí ẹja ò lè fò lójú ọ̀run kò túmọ̀ sí wípé kò mọ̀ṣe oníkálukú ló ní bí a ṣe pín fún àti bí a ṣe yàn fún thank you. Kindly do us the honor. Um, so ní báyìí máa fẹ́ anybody tó bá ní question kó ṣe ní kọ́mọ́kọ́mọ́ okay so you be number one number two then three and four so ẹ jẹ́ ká ṣe àkọlẹ́tà wa number number one let's have you. ẹ jọ olórin àṣà lèmi ṣùgbọ́n jọ wípé ìdínlẹ̀ orin àṣà ọ̀tà mọ́ láwùjọ àwọn ọ̀dọ́ sẹ́yìn báwo la ṣe fẹ́ lálùyọ. You should know how to strike a balance between your originality and the trend of interest. Whatever product you're selling, you should be sure that the people are willing to buy. Um, ẹ jọ̀ọ́. Ìbéèrè tèmi lórí ìgbéyàwó ni. Ẹ jọ̀ọ́ kí ló máa ń fa àmúbọ́ fún àwọn ọkùnrin? Ẹ jọ̀ọ́ ma. Ṣé ẹni tí ò parí secondary school ṣé o lè mẹ́kẹ̀ nílé ayé? Ẹ má bínú ìbéèrè tèmi máa lọ sọ́dọ̀ àwọn obìnrin. ẹ má bínú kí ló dé tó fi jẹ́ wípé owó nìkan lóbìnrin mọ̀. wọ́n ti wá látẹ̀tẹ̀ ká ṣe ó ń bẹ́ ní sísìn bẹ́ẹ̀ ni ó sì máa rí i ayé àìnípẹ̀kun. àníbó tí wọ́n látètè ká ṣe é ò ń bẹ ní ìsinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ayé àìnípẹ̀kun. ẹ sọ fún kọ́lékọ́lé kọ́kọ́lé tí ẹ sórí àpáta. Mola lọ kale kale kọ́lékọ́lé ti kọ́lé tí a sórí àpáta torí pé létà kọ́ sórí yanrí ìrì ní owó torí pé létà kọ́ sórí yanrí ìrì ní owó kò síbi tá kì í gbé kádì alẹ́ kò síbi tí í ṣe ò sí ọ̀rọ̀ ìgbéyàwó gbọ́gbọ́n hello madam èmi náà gbádùn ọ̀rọ̀ yín gan. were you part of the program. oh no i wasn't actually contractually, lèmi ń bí mo wá survey renovation tá a fẹ́ ṣe ibẹ̀ ni mo ti fetí kọ́rọ̀ yín mo fẹ́ sọ fún yín pé ọ̀rọ̀ yín dùn gan ojú yín dẹ̀ gúnrégé. thank you. you're welcome uh, uh, please may i have your number. not today. Uh, uh, okay. Excuse me. Okay. Bẹ́ẹ̀ni ó sì máa rí ayé àìnípẹ̀kun. Àníbó tí wà látẹ̀tẹ̀ ká ṣe é, òun bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ni ó sì máa rí. Mr. Ṣẹ́míyọ̀gbẹ́, please, I'm tí ń lọ yẹn, ẹ̀jọ̀ ṣé mo iṣẹ́ lè fún mi nọ́mbà yìí. Oh, but that's not appropriate. Oh, come on, Mr. Show. Ọkùnrin ni mí, ọkùnrin lẹ́yìn náà. You need as the girl now. Oh, please, help your guy. Oh, okay, but ẹ má dárúkọ mi. No, no, no, no. Ah, dárúkọ yín kẹ̀. Okay. Show! Show! Aria! <laughs> kò ò sí. ọ̀rọ̀ ìgbéyàwó gbọ̀ngbọ̀n etí ò kò sí. <laughs> oh come on bó ṣe rí ẹ mi èèyàn kọ́kọ́ lè bí lè pé máa gbọ́ fújì you don't look fujiish. oh really yes really. so how do I look. Uh, you look more of. Um, ṣé mo àwọn boys mẹ́rin gbà ẹ́ um, star plus. yeah, stop. plus. Okay. You look more of Abi, you are my African queen. Um, uh, tuba back. Um, are you ready to order now, sir, ma? Mm, I'm ready. I will prefer um, jollof rice and coca fish. Kill any food starters? Um, I need pepper soup from starters, ma. Oh, oh, that's fine. I will have that. Okay. Any cosa? Um, whatever she asks, I'll take. Uh, that's not a good choice, though. She oburu burú? Àbí ẹ̀ṣẹ̀ ni kí n ṣe nǹkan tí babe mi ń ṣe? Mi sọ pé ẹ̀ṣẹ̀ ni. But èmi lè need more carbohydrates in life mi. Kí wọ́n need more protein. Aside that, you might be allergic to coca fish. Mm ládàá ni. Mm, uh, gbogbo nǹkan ni argument lọ́dọ̀ ẹ̀. no kò ń ṣe argument observation okay well okay. Um, your final choice sir. ah okay I would love to have um, rice stew served with croaker fish. okay sir. thank you. I still maintain you should have tried meat or chicken. <laughs> ajíjọlá tiẹ̀ pọ̀ <laughs> so lọ́jọ́ kan ní school wọ́n wá ní ká jó fújì mu ní a. Ah. wọ́n ní kó lè ju tọwọ́ ẹ̀ sílẹ̀ ó jùlẹ̀ wọ́n ní kó lè sá ó sá kí la tún fẹ́ kó lè ṣe wọ́n ní ká tẹríba fọkọ mo tẹríba fọkọ wọ́n ní ká má gbóko lẹ́nu mi ò gbóko lẹ́nu. No ki ni mwashi pou fitou kwa peli. not the marital home of my dream. These emotional tortures have got to stop. I need to fix my home. Is it a crime to love? Is it a crime to care? Is it a crime to love? Is it a crime to care? Need to stop. Shashadi kidney fair. What you are. Shashadi What so high. Go ahead. A diamond in the sky. Sarah. Until darling. Sarah. Hey, darling. Uh, come to your room and read you bedtime story, okay? Hey. Mm, I love you, darling. Akin, we need to talk. Not tonight. No! Tonight. As a matter of fact, now! Kí ló dé tó ṣe pa mí lọ wẹ́rẹ́wẹ́rẹ́? why don't you tó ṣe joyè be bí èṣù what's this silence all about ṣé mo ṣe é ni ṣé mo ṣe why are you doing this to me. I have a very long day tomorrow so I need to go to bed early. to bed so ìwọ lè lọ sórí bed here, go soon, peacefully níbi tí èmi ti lajúlẹ̀ mọ́jú. and why. because on ń pa mí sínú ó ń torí òun kó mi sí ronú tá bá fẹ́ ṣeré lọ́kọláya náà you just do it without passion you are torturing me emotionally. Jọládé ó ti rẹ̀ mí I need to go to bed. no sleep for the weekend. tẹ́tí ẹ̀ kò gbọ́ mi àkè if you're going to come to that bed to sleep be ready to talk this talk tonight. kí nìyẹn. It won't The early days of our marriage was awesome. Ajijola used to be full of energy. Energy yẹn máa ń brew lára ẹ̀ tó yẹ pé ó máa ń drive me crazy. But now. but but what? But but that is missing now. Kò yé mi why Ajijola just turned a new leaf nísìnyí tí mo bá sọ fún ajíjọlá pé adégún ó máa ní yes adéyẹngún nígbà míì máa ṣe nǹkan tí màmá expect pé á correct mi pé nǹkan yẹn ò dáa á ní bẹ́ẹ̀ náà ó dáa náà ni ọdẹ kọ́ ni mo fẹ́ lóòótọ́ mi ní kóbìnrin máa wà submissive fún ọkọ ẹ̀ but I want a woman tó máa ṣe ní voice títí ẹ̀ náà the Anjijola that I got married to èmi ò rí mọ́ kò ń ṣe obìnrin tó wà nínú ilé mi yẹn. bọ́ èmi ò rí nǹkan kan tó wrong tá a jíjọ o àdúrà fi gbà ní náà. àdúrà kọ́kọ́ gbà mí ò feel vibe ẹ̀ mọ́. yes i want that strong energetic vocal woman that i got married to. kò ń ṣe obìnrin tó wà nínú ilé mi sìn yẹn. Akin kò yé mi mọ́ because tẹ́lẹ̀tẹ́lẹ̀ o máa ń complain pé okay And suddenly she is not doing that again. I am pain. I am so sad. I am pain, And I am so sad. You killing me softly. I cannot wait for this day to be over. Hey. Hey. I am paid. Brush will delay. And where's my own toothbrush? You náà ló ní èyí tó wà lọ́wọ́ Okay. brush it on you. Oti Joshua, ju oṣù méjì lọ. change ẹ̀. And I did that on your behalf. And did you ask me before doing that? I did you a favor. This is the part where you say thank you. What? Oh. Akin, tó bá koná, for bẹ́ẹ̀ fojú wì. Tó bá pago ẹ̀kẹ́, But the last thing I will give you is a divorce. You are talking like that is what you want. And you are acting. like that is what you want. Then I don't want this brush. Whatever. I don't want it. Whatever. I'm not using it. Is it a crime to love? Is it a crime to care? Is it a crime to love? Is it a crime to care? There you go. Şaşarı kedefe Ajíjọlá, kí ló ṣe é? Èmi àtọkọ mi ní gbólóhùn àsọ. <sighs> My dear daughter, iṣu atẹnumọ́rọ̀ kì jóná o. It's the same thing I am going to tell you over and over again. Gbọ́nà ah, má jẹ́ kọ́rọ̀ wá dàbí ègún ìran mẹ́ta. Ìyá mi kọ́kọ́ lẹ̀, èmi náà kọ́kọ́ lẹ̀, ìwọ náà ńkọ́, o tún fẹ́ kọ́kọ́ ẹ lẹ̀. Ah, ahọ́n àti eyín wọ́n máa ń jà o nínú ẹnu wọ́n máa ń parí ẹ̀ ni on no account nǹkan kí nǹkan tí ọkọ ẹ ò bá ṣe o lè kọ sílẹ̀ o. will you stop saying that. are you raising your voice at me. yes mami ìgbésí ayé mi ó pariwo sínú mo dákẹ́ níta. your statement was selfish insensitive akalos ẹ ti ẹ bèrè kí ló ṣe ẹ bèrè bí mo ṣe fíù. You see, you'll soon grow old and you'll realize that how you feel now ní ilé ọkọ It doesn't matter. But how you feel later, that is golden. I understand all these things. I have been there. You have not been anywhere, Mama. You were in your story, not my story. Ọ̀rọ̀ mi lásán ọ̀pá yìí kì í Your father was a good man. Ọmọdé ló ṣe mí. Ayọ̀ ni mo fi fọ́ tí mo fi kó ẹrù mi kúrò nílé ọkọ mi. Deji died because I left him. Enough, Mama! want to tell you a story. Nígbà tí mo wà kékeré, my stepmother and my mother, orogún yà mí, wọ́n jà. And ó sọ̀rọ̀ síra wọn like. Mm wọ́n sọ̀rọ̀ síra wọn ṣàkàṣàkà wọ́n búra wọn gan as usual and um, orogún ya mi ó pèdè kan lọ́jọ́ náà ìyá adébáre ní ọmọ rí igbá òkè rídìí jókòó wípé màmá mi ò ní rí ibùjókòó nílé ọkọ tọmọtọmọ. a ṣe bí ọ̀rọ̀ orí ahọ́n lásán ni pé ìtòrò ń jà like a flimsy talk. But do you know what happened? Just few days. Few days after that. Papa mi àti màmá mi wọ́n Papa mi da màmá mi síta. And the rest they say is history. Now take a very good look at me. Look at me. You know the story. Again, The rest is history. Now, you want tí mo tún bí. Nínú ìgbéyàwó ọdún mẹ́ta, ó ti bẹ̀rẹ̀ sí ní rí àléébù ara ọkọ ẹ̀. In a three-year marriage, ó ti ń dàbí ẹni pé ọ̀rọ̀ yẹn tún fẹ́ wáyé, tún ti ń jọra wọn like a repetition of the same story. ṣé wàá mọ èyí tó jẹ́ pabambari gbogbo story tí mo sọ sílẹ̀ fún ẹ yìí. You see that blue house? The blue house opposite my house. Débàrí ló kọ fún yàrá and she's there. When you take a good look closely, you'll see the window by the left. She's there, watching, waiting to see Ojo tó máa kó ẹrù ẹ padà wá sínú ilé mi ẹ jẹ́ kí n sọ sítórì kan fún yín ṣe rántí tómi sìn of course ẹ máa rántí ẹ tómi sì tó jẹ́ pé ẹ̀yin lẹ sanwó wáyẹ́kẹ́ ó mọ̀wé débi pé ẹ ní pé mi need lesson teacher ní pé kó wá máa kọ́ mi nílé nígbà tá a fẹ́ ṣe wáyẹ́kẹ́ to cut the long story short. Tomisi, the youngest chartered accountant in Nigeria as of 2016. Tomisi married in 2017. Okuni 2020. Kì í ṣe corona ló pa Tomisin. Sickle cell anemia tó ń bàjà láti kékeré. Òun kọ́ ló pa Tomisin. Ọkọ Tomisin She's no more. Maybe that is a better option to my mother, who is in competition with Stebari oh. Ah. and her mother. No! Yes. No! Why would you say that to me? No! No! No! Yes, yes. No! no! <laughs> anything you want to do, baby girl. <laughs> Do whatever you want to do, but <laughs> don't leave me. <laughs> Don't that to me. Lásìkò lọ́rọ̀ ìfẹ́ tẹ̀rí yẹn ké gbàjarè ìfẹ́ fọ́jú. Idera, please sit. Idera, ó do mí pé mo fẹ́ fún advice but I can't help it. pa lọ́tún pa lọ́sì bójú òun ò bá fọ́ báibái ló máa máa wò ikọ̀ tó bá mú ọkùnrin tó fi na ìyàwó ẹ̀ débi wípé oyún jábọ́ látara ẹ̀ lẹ́ẹ̀márùn ó ti dojú pé kéèyàn wá ọkọ̀ fi ṣàdá. Dara, why are you smiling? nítorí pé òun ọbí tó ń bọ́rọ̀ ẹ̀ lọ ni. àmọ́ ajíjọlá mi ò fẹ́ kó làágùn jìnnà nítorí ibi tá a fẹ́ gbin òbí sí òbí ti padà lálẹ́ òun bẹ́ẹ̀. èmi náà kàn mọ bí mo ṣe fẹ́ break news yẹn fún ẹ tẹ́lẹ̀. I'm leaving Bọ́lájí. ọ̀rọ̀ ìfẹ́ bí àìsàn lórí ẹni tó dé bá ṣùgbọ́n ẹni dákẹ́ tára ẹ̀ lọ́rọ̀ fẹ́ tẹ̀rí yẹn ké gbàjarè ìfẹ́ fọ́jú ṣùgbọ́n ó ríran kíyèsí kíyèsí kíyèsí kíyèsára. Madam, ibo ló ti mọ̀? Ó bá àwọn tí mo sọ, mo ní mo lọ ti mọ̀ yín wò náà ó dà kó o pé mo ń bẹ sọ̀rọ̀ ó ranjú mọ́ mi gbọ́dọ̀ tí mo wò bèrè lọ́wọ́ ẹ̀. ṣé storm ṣòro bá dé ooo oh, challenge kiri dẹ o ti gbọ́ ọ̀dẹ̀ wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ tí má yàgò ẹ̀. bọ́lájí ṣé ìfẹ́ tí mo ní sí ẹ ni ẹ̀ṣẹ̀ mi lọ́dọ̀ ẹ̀ ni abó ní nǹkan kan tí mo ti ṣe fún ẹ tipẹ́tipẹ́ tó dáríjì mi àbí kó má ṣe wá jẹ́ pé wo ni mo ṣe ṣé mo ṣe ọlọ́run ọba tó wáá fi mú ẹ wá gẹ́gẹ́ bí pàṣán láti wáá fìyà jẹ mi because mi ò understand nǹkan tí mo ṣe tí mo fi deserve gbogbo nǹkan tó ń ṣe kí ni mo ṣe fún ẹ gangan. bọ àmì gbogbo story àmì crime tó ń ka ẹ kí ló. ọmọ kan kò need kò necessary divorce paper yẹn èmi to sign You ìwọ náà sign títí ẹ. mi ò gbọ́dọ̀ di first clue pé. To bá ti sign it, tán kó submit ẹ̀. bẹ́ẹ̀ ní sùúrù bọ́ me ó mọ̀ pé nǹkan tí mo ṣe pẹ̀lú ẹ̀ mo ń ṣagídí ni you know love is so much gbogbo ayé mi mo fi nífẹ̀ẹ́ ọmọkùnrin lèdè mi ló jẹ́ ìgbésí ayé mi ló jẹ́ gbajúmọ̀ mi ló jẹ́ ó dàbí gold lọ́wọ́ mi ni. You love me indeed. I yeah. <laughs> did. Ó dìgbà tó bá pa mí tán kó tó fi hàn pé o love me àbí. Come on babe, èmi máa pa ẹ́. Tí o dẹ̀ mọ̀ mi fún ara mi pé inú ilé tajọ wà yìí, tajọ ń gbé láti bí ọdún yìí tí mi ò lè pẹ́ di yẹ tá a bá fẹ́ jẹ ìbí ẹni lè má ní kẹ́ pa wá látọ̀jà ni kò sí ìfẹ́ mi ìmọ̀ bó ṣe ń pa mi ò lè pa ẹ́ bíbí gbogbo tí mo ṣe mo ń fìfẹ́ wọ̀n sí ẹni. to tó lọ́hùn-ún mo fẹ́ lẹ́dàá màmí bẹ́ẹ̀ kí ni mo fẹ́ pa ẹ́ fún i love you so much babe torí tọ́ lọ́ọ̀ ìdọ́bálẹ̀ mi lè torí tọ́ lọ́ọ̀. babe. gbọ́ tẹ̀ mí. wọ́n jẹ́ kí n sọ fún mi. tí n bá bẹ lágídí máa ń kí wọn lágídí ṣe bẹ́ẹ̀ ni mò ń bẹ̀bẹ̀ yìí. tí n ṣe wáyé láti ń lọ mi ní ṣẹ́ni ti pẹ̀lú ẹ̀ wọn bọ̀ fẹ́ kó rántí nǹkan kan kọ́kọ́ mọ̀ pé i love you then the second one ni pé for better for us lajọ ṣe. yeah. for better for us sabi for better for us, tẹ́ fi pa ọ̀pọ̀lọpọ̀ obìnrin sílé ọkọ wọn nìyẹn because tí wọ́n bá kúrò àbí tó bá fẹ́ kúrò ẹ máa sọ wípé à ṣé wọn ò rántí for better for us, ni mm. bọ́sọ̀rẹ́lẹ̀ kó tó pa èmi we move. Mm. ah báwo lọ tó lọ tó lọ ṣàánú fún mi. jẹ́ kí n sọ fún ẹ èmi nìkan kọ́ ni mo dá wa o àwọn ẹ̀gbọ́n mi wà ń sálẹ̀. níta yes àwa ah, ètò because i know you so i came prepared. ah. i'm leaving you for good. bí ìtòlítọ́ lọ́hùn jọ́tòlítọ́ lọ́hùn lẹ́kọ̀ọ́ nígbà gbàgbọ́ wa. dípò kó mú ayọ̀ wá ìbànújẹ́ ló mú wá òye. Is it a crime to love? Is it a crime to care? Is it a ah, ah. crime to love? Ìdẹ̀ra ọ̀rẹ́ ò fẹ́ yé mi mọ́ o ilé tó ń sọ pé o fẹ́ tètè lọ lélé ni orí bákan. àtijọ́lá má kàn bọ́ bọ́ bọ̀ mí lọ́wọ́ ṣebí látẹ̀kan ìwọ náà ti sọ pé o fẹ́ tètè lọlé o ló fẹ́ tètè délé léni torí traffic àbí nǹkan tó sọ kọ́ nìyẹn. Hmm, òótọ́ ló sọ um, mọ́tò ẹ̀dá. Hmm, ìwọ máa wọ rẹ mọ́tò mi ò ní pẹ́ dé. mọ́tò ò ní pẹ́ dé. Hmm. kí ló ṣẹlẹ̀. mi trust ẹ <laughs> bó ṣe ń rẹ́rìn-ín gan <laughs> you are up to something. what am I up to. sọ fún mi náà. Ah, Ajíjọlá me you were up to anything You were conscious. There we go. We go away. Who's that? I don't know. I see. Hmm. Hmm. Idera. What? <laughs> Hello. Idera. Hmm? So, ẹ̀yin lẹ dá ọ̀rẹ́ mi dúró látàárọ̀. Ìwọ ló fẹ́ gba client mi mọ́ mi lọ́wọ́. <laughs> Ẹ̀yin lẹ fẹ́ jí ọ̀rẹ́ mi gbé. Kò rí bẹ́ẹ̀ o. Tẹ́ bá rántí pé ẹ fún ara yín sọ fún mi pé. I will find love again. Ẹ̀dẹ̀ rántí pé sọ fún mi pé tí n bá ṣí ọkàn mi lẹ̀, ó ṣeé ṣe kí n rí èèyàn tuntun lọ́ọ̀bù mi lọ. Ọ̀rẹ́ mm. rántí. Of course. Ẹ̀dẹ̀ ní kí n nígbàgbọ́. Ẹ tún sọ mm. yẹn náà fún mi, ṣe rántí. Mm-hmm. Ìgbàgbọ́ yẹn náà ni mo lọ. But thank God I found her. Oh, I like that. That is a man pay attention. Mm-hmm. Anyway, with the information tí mo ní. Mr. Kolade is actually a nice man. Mm. Mr. Kolade, my friend will make a good wife. Amen. <laughs> Kí ni? Ṣé o ti gbàgbé pé mo wà lórí ìdúró ni? And so, um, ojú mi náà lè ti ń plan wedding. Yes. Lómi lórí báyìí. Ó oh, ìdẹ̀ra ìwọ ló mọ̀. Ìkọ́ tèmi mọ̀ ni pé wedding bells ó ti ń ring báyìí àbí? Oh. <laughs> No problem. Can take care. Love birds. Ẹ wo fẹ́ ṣe fit. Oh. Má If you give me love, I will stay. If you make me cry, I will go. If I Ìfẹ́ kìí like lẹ́kọ̀ọ́. you give me love, I will stay. If you make me cry, I will leave. If kì í pani lẹ́kùn. Mo máa rò bóyá sharing ṣeré nígbà tó sọ pé dinner. I thought you were joking. No, I wasn't joking. New Shiruera. At least you can see for yourself now. Ọmọ mi ńkọ́. Um, ó wà ní yàrá ẹ̀ mo ní kí sarah máa mú lọ sókè so we can have a time together. okay. Achichola, I am so sorry for all the things I put you through. I am deeply sorry. No, really. Ajijola, I never stopped loving you. No, not for once but I got bored. ọ̀pọ̀lọpọ̀ gbà mí máa that woman that strong confident opinionated woman that I fell in love with but I oh, miss I oh, miss I, I want to come home to a wife to everything. My tí n bá idea tiẹ̀ that that that beautiful, strong woman. Me, Ruben Amos, a good boy. Really? Yes, really. But nínú nǹkan tá a kà àti nǹkan tí mo gbọ́, wọ́n ní pé kóbìnrin wà submissive ló dáa. Kóbìnrin máa máa gbọ́ pé. Ah, Ajíjọba being submissive Ati kóbìnrin máa máa vocal two different things ni wọ́n. Ní pé kóbìnrin máa máa gbọ́ kú ẹ Ajíjọlá lálẹ́ ni obìnrin tí mi ń fẹ́ wọn lóbìnrin tí mo rí ń gbà yẹn obìnrin ni ò sí ń bọ̀ lọ. Akin ó wá ti sọ fún mi ó wá ti sọ fún mi pé kò tún like lára mi lé you could have told me. My bad mo accept pé mo jẹ̀bi gbogbo rẹ̀. Akin. But men are created egocentric. You need to find the missing person. You're the woman. But communication is the best in a relationship. Not to talk of marriage. Mo ti gbọ́n And I love you still. Do you still love me? I never stopped loving you for once. Please, marry me again. Will you marry me again? I'm always <laughs> your wife. I love you very much. I love you more. Okay, okay. Take a song off. We leave our girl, Sarah Sarah. Well, you can judge, you can share anywhere, somewhere. Let's go get drunk, do something crazy, because I love you so much. ọ̀nà tó là ní mò ń tọ́ ìwọ ni ìgbín èmi ni kára mi ò jẹ́ sọ pé tìyẹ bá wo o ti fi tán mi lẹ́nu wò mo sì ti mọ bó ti dùn tó èdè ìfẹ́ tirẹ̀ nìkan ni mo fẹ́ máa sọ. So. Kini mo jama, kini mo jama, uh -uh. kini mo jama, oh, láìsí ìfẹ́, yeah. Kini mo jama, uh, kini mo jama, kini mo jama, no, láìsí ìfẹ́. <laughs> I have read over 200 books on marriages and marital relationships. I have learnt, I have seen, I have heard, I have experienced and I have come to a conclusion. There is no singular formula or solution to every marriage. Every marriage to its unique formula. What works for couple A may not work for couple B. So the solution is find your unique formula for your relationship. In a situation where no formula works, let's find a way to live peacefully separately. Yes, let's not stigmatize couples who had separated or divorced. They never wished for that. But some situations cannot be helped. Violence is never an option in a matrimony. Please, let's avoid it by all means. Thank you. My name is Martins. I am Mona. Mona Lisa. Time difference tó wà láàrin ìgbà tó wọlé àti ìgbà tí lọ́sìn jáde. Kò pé fifteen minutes. Mona, where did you go? Kí ló ṣẹlẹ̀ láàrin ìwà àti ọkọ ẹ̀ tó fi decide láti máa yan àlè? Everybody ló ní life ẹ̀ láti live. Èmi náà mo ní life ara mi láti live. Nobody. I mean, nobody can detect for me. Why tí Mona mama ní extramarital affair? Mona ready láti divorce ọkọ ẹ̀ nítorí bọ̀bọ̀ yìí. Sábàdé ju abẹ̀bẹ̀ báyìí sókè nígbà ìgbà. Ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀. I give you everything a man gives a wife. Gbogbo nǹkan tí ọkùnrin fún ìyàwó ẹ̀ ni mo fún ẹ. Mo fún ẹ lówó, mo ra mọ́tò fún ẹ, mo fi ẹ sílé, mi ò fi oúnjẹ. I give you money weekly, so what else do you want? Obi, ò kí èrè bá wọn tó bá ń tó bá lọ́ọ̀fẹ́ tó yẹ kó lọ́ọ̀fẹ́ dọ́kàndọ́kàn ó pè wọn kẹjọ máa rùn pánú lé kọ́ dẹ̀ máa kọ́ kọ́ máa rí ẹ kọ́ máa jí kọ́ máa bá ẹ kọ́ máa bá ẹ lẹ́kọ̀ọ́. Hmm, he has chosen his work. Please allow me to choose my part. You are toying with the devil. mo fẹ́ kó mọ̀ pé o ti tẹ ìwọ ọ̀ka mọ́lẹ̀ ọ̀ka yẹn dẹ̀ ti ready láti strike. kí ló fẹ́ ṣe báwo buhari kí ló ti ń ṣe báyìí. sọ pé pé issues yìí wà nínú ẹ̀ all this while láti yọ ọdún o ò dẹ̀ lè confide in me. kí ni omi ló ń bọ̀ sí. bàbá jọ bàbá jọ yìí wá. ọjọ́ ẹ̀ tó kú. ọjọ́ náà. Bọ́ọ̀dì ni fọ́ọ̀sì. Bọ́ọ̀dì ni fọ́ọ̀sì. tí wọ́n lè ṣe nǹkan bẹ́ẹ̀. Ìfẹ́ ló ṣàgbà. ṣàwà ọmọ wa kò sẹ́ni tó mẹ́rẹ̀ ìfẹ́ sẹ́ ìfẹ́ ló ṣàgbà ọmọ wa bí ọdọọdọ láàrin ẹ̀gún. Oh, where is the love that you promised? I thought where there is love, there is hope. I want to be happy. At the same time, I want your love. Shine around me, kí mo rí I wanna fly above the sky with the love that the sun will give to me. ìfẹ́ ti rìnrìn àjò kí ìfẹ́ máa lọ kú. ìfẹ́ bá bàjẹ́ it's always difficult to handle. Bípínlẹ̀ ìfẹ́ bá bàjẹ́ kí ló lódodo yóò máa ṣe. Bípínlẹ̀ ìfẹ́ bá ti Kila lote tuyo mache Ìfẹ́ ló ṣàgbà ohun gbogbo Ìfẹ́ ló ṣàgbà ohun gbogbo Kò sẹ́ni tó mèrè ìfẹ́ ìfẹ́ ló ṣàgbà ọmọ ọgbọ́n. ajá torí ni tó yọ tó wá dájá torí ni tó ń gbọ́. ṣebí bí ìgbé bá fà láfa ó dá. ṣẹ̀mí ń bí lóògùn ọ̀rẹ́ o ò ní tèmi yánà sí mi. kò lè ṣe kájà máa wà ọ̀rẹ́ ọkàn mi pè mí òbí mi kò lè ṣe kíjà máa wà jájò sàsọyé